ẹnu rẹ kò má dáwọ́ dúró mélòó ni wọn kà nínú oore rẹ ọpẹ́ ni f'Olúwa ọba títí láì. ọpẹ́ ni f'Olúwa ọba títí láì. ọpẹ́ ni f'Olúwa ọba títí láì. iṣẹ́ ìyanu rẹ kò má dáwọ́ dúró mélòó ni wọn kà nínú oore rẹ ni fọ́lùwà ọba títí láà. mo gba abẹ́lẹ̀ kọlẹ̀ ti sanwó. àbúrò èrì ya o fẹ́ mi lówó fẹ́ mi lówó lọ́dún mi àbí o ṣe èrì. ẹ ní sùúrù ẹ̀gbọ́n ẹ jẹ́ ká lọ tiẹ̀ jẹun nàún òṣìṣẹ́ wà lóòrùn ẹni máa jẹ́ wà ń bò jí ẹ fẹ́ gẹ̀ sórí sígẹ́rẹ̀ jẹ ẹ máa jẹun wa àṣàlà lówó. ikú ló máa pààyẹ orí èmi tẹ́mi ṣiṣẹ́ àárọ̀ ni iṣẹ́ ọ̀sán lèmi ṣe fẹ́mi lówó lódì. àyà ẹ má yọ kiri wa náà ẹ má yọ kiri wa. Kom Tó, ti dé sí mi o. Gbà mí o nígbà tí n wá gbádùn kankan mọ́ mo ní wọn ò lè bá ń pè ọ́ wá mo ní wọ́n fàgbó lẹ̀ díẹ̀ kí o gbé mi rè léwòsàn kí n mọ bí mi ó já sí gbà mí o. ṣé lórí àìsàn tó máa ń ṣe yìí náà ni. ó ní owó tó wá lé sí i ó ti tún mọ́kún ẹ̀mí lọ ah. rírẹ̀ ní sáà ó dáa mo ti gbọ́ màá lọ lẹ́ǹtì màá lọ ṣàlàyé fún baálé mi owó tó bá rí mú wálé a máa ṣàájọ ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kókó sí nǹkan kan àwọn náà mánéèjì ni akúfẹ́ etí kíkún ọba díẹ̀ tó bá wà lọ́wọ́ àfi gbẹ́yìn lọ sọ́sìpítù. ó tètè gbé ń lọ. ẹ pẹ̀lẹ́ ṣẹlẹ̀ tí wàá jẹun báyìí. mo jẹ nǹkan kan. ẹ jẹ nǹkan kan. ẹ sọ̀rọ̀ oúnjẹ. màámi nígbà tẹ ní ẹ jẹun gbogbo oògùn tó ń fún yín báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́ lára yín ó dáa ẹ ṣáàjẹ́ wá nǹkan ṣe fún yín. àwọn ọmọ agbòrò yẹn fi ojú mi rí lẹ́nu wọ́n ná wọ́n ná ṣé gè sí mi lára ó jẹ́ pé dírẹ́fà mi ó dẹ̀ fi mí lẹ̀ sára nínú ó dẹ̀ sá lọ títí ẹ̀dẹ̀ ni mò ń ṣe o àṣàlẹ̀ máa wéèsì gbogbo owó wa lórí àwọn gbòòrò àwọn ní ká fún wọn ló ká fún wọn lọ́mọdé sọ pé kò yẹ ká máa fún wọn lówó property association lówó kí ló tún kàn án pẹ̀lú agbèrò wọ́n nà mí lónìí o wọ́n nà mí o ẹsẹ̀ ni mo fi rìn délé láti láti láti gáràjì ẹsẹ̀ ni mo fi rìn délé. àkókò pọ́ńbẹ̀ lọ́jọ́ kan. Eh, my dear màámi ló ránṣẹ́ sí mi lénìí. inú ló dé. nígbà tí màá dọ́dọ̀ wọn condition tí mo ti bá wọn ó critical bàjẹ́ wọ́n wá ní àfi tá a bá gbé wọn lọ sí hospital ló kù o mo wá ní tí bá ti délé màá ṣàlàyé fún baálé mi pé owó tẹ bá ti pa á fi gbé wọn lọ sí hospital. èmi owó níbo mo ti fẹ́ rówó wọ́n gba gbogbo owó ọwọ́ mi ní ìgbàtán náà mi tán wọ́n gba gbogbo owó ọwọ́ mi wọ́n tì mí dànù wọ́n sọ nǹkan fún ẹ díẹ̀ yé mi ṣe lè gbé wọn lọ sí hospital náà tábà dè débẹ̀ tó bá rí wa wọ́n ṣàánú wa èèyàn ṣáà lè rí mi báyìí kó má ṣàánú ni wọ́n ṣàánú wa títí títí tó máa fi rówó ìwà jáde èmi náà jáde adẹ́rù wà wá kó fún wọn ṣé wọ́n wá gbà. nígbà táwọn kì í ṣe ṣù wọ́n á gbà ṣe bí wọ́n rí wa bá ṣe rí bó tẹ̀sẹ̀ pé ká lọ ta nǹkan a lè ta ṣí àwa. ṣé ẹ̀ náà dà. a lè ta tẹlifíṣàn. mo ti gbọ́ kí lè máa jẹ báyìí. ṣe àmọ́ o máa kọ́kọ́ bá mi mọ́ gbogbo ara mi náà tí n bá lè rẹ́ bà tí n bá rẹ́ bà pẹ̀lú ewédú àmọ́ mi fẹ́ kéèyàn dẹ́njà ṣòro dẹ́njà yẹn torí tó bá dẹ́njà mi ì ní lè jẹ dáadáa ẹja tútù mú láìkí máa jẹ. kò mà sóúnjẹ ńlẹ̀. Hmm? ẹkún báyìí ọ̀dọ̀ dókítà mo ti ń bọ̀ ó ní tí àbá fowó lẹ̀ káwọn máa dáwọ́ ìtọ́jú dúró páwọn ò yín mọ́ ẹ̀wù bàbá ọpẹ́ ló tún jáde kóun ló wá bóun ṣe máa rówó ta máa fún àwọn fún wọn ní hospital mami gbogbo ètò ètò wá sórí mami ètò ẹ̀mú kan tí mi ò lè ṣe. àwọn náà kọ́kọ́ gbìyànjú tí a ti ń tọ́jú mi láì gbà ṣùgbọ́n gbogbo ohun tó ṣẹlẹ̀ kò wé mi ṣe mí ni mo fẹ́ máa da ẹ láàmú owó ọlọ́run lánàá àbáyọ má sunkún. ìwọ ọlọ́run kó wa yọ ọdún ewu yóò ti pọ̀ ju èmi mi ò tiẹ̀ lè gbé mọ́ o. ẹ wo ẹ̀gbọ́n rẹ ẹ̀gbọ́n mi ẹ máa ṣàánú mi ni mo ti dokòrókò dokòrókò tó ibi pẹlẹbẹ náà lọ̀rọ̀ mi fi ń lélẹ̀ ẹ jọ ẹ ṣàánú mi mo sọ pé kò séèyàn tó bá àánú dọ́dọ̀ yín tẹ́ẹ̀nì ṣe fún ìyá ìyàwó mi ló wà lọ́sibítù ó dẹ̀ lè tó bí ijọ́ mẹ́ta náà díẹ̀ torí ọ̀dọ̀ mi ni wọ́n ń gbé kí dẹ̀ ní ká ti gbọ́ pé ìyá ìyàwó mi wà lọ́dọ̀ mi mi ò rọ́wọ́ náà nígbà tí nǹkan aburú ṣe ẹ ẹ ṣàánú mi Eh, ní àkọ́kọ́ mo gbà ládùúrà fún ẹ pé ìyá ìyàwó ẹ tẹ́rẹ̀ ẹ̀ òyà ọlọ́run á fún lálàáfíà eh, ṣé orí èmi tó ń wò yìí mo máa yàn lówó mo máa ń ṣe yan yàn láàánú ṣùgbọ́n èèyàn burúkú ò ti bèèyàn rẹ jẹ́. ẹ wò èmi kọ́ o èmi tó mi ò rí bẹ́ẹ̀ o ẹ̀yìn tẹ̀ fi dán mi wò náà. sórí ìwà wa èèyàn tó bá fẹ́ gbàwọ̀n ẹ̀ bàbá yìí wọ́n á máa ṣojú àánú jẹ́ kí wọ́n yó tán wọ́n wá dọ̀kọ̀ ẹni tó fún wọn ní oúnjẹ ẹ̀jẹ̀ ẹ wò ó wò mí dáadáa kò sí ní tó béèrè tí mi ní fún ẹ ṣùgbọ́n àdéhùn lèmi máa ń tẹ̀lé o gbọ́ mi àdéhùn ni máa ń tẹ̀lé tó o bá ti má déhùn ṣẹ o ti parí kò sí wàhálà iṣẹ́ kí ló ń ṣe. kọ̀ǹdọ́tọ̀ ni mo ń ṣe nísìnyí àti pé mi àti ọ̀gá mi tó jẹ́ dírẹ́fà mi a ní gbólóhùn àsọ díẹ̀ sọ àti jà àmọ́ wọ́n ti wọ́n fọ̀rọ̀ ṣẹ́ lọ̀ mí o lọ́tún lọ́sì o tó bá lè jọmọ́ra wọn lágbára ọlọ́run ọlọ́run lè tún jẹ́ kí ọwọ́ jí máa sùn. ọ̀dà ẹ wo kò le ọlọ́run á pèsè iṣẹ́ alábàríkà fún ẹ lórí èlé mo fẹ́ gbèlé tàbí mi ò gbèlé ẹ̀sìn tí mò ń sìn ò gbà mí láì láti gbèlé iye tó o bá yá lọ́wọ́ mi ó ní kó o dá padà àti pé èmi tó ń wò yìí àdéhùn lè máa ń tẹ̀lé gbogbo àti tó bá fẹ́ dómi padà fún mi tó bá dá padà fún mi kò sí wàhálà o gbọ́ fọkàn ẹ̀ balẹ̀ kò sí wàhálà gbọ́ èló gan ló tó wá fẹ́ báyìí. actually thirty thousand ni wọ́n fẹ́ lọ́n fẹ́ gbà ní hospital àmọ́ ṣe mọ̀ téèyàn bá sanwó hospital tán á ṣe àrà nǹkan pẹ́pẹ́pẹ́ bóyá ẹ bá tú owó díẹ̀ sí fún mi tó bá tiẹ̀ fẹ́ san lè san lé. Eh, ká ṣe sọ pé forty thousand naira àbí àbí ó dé àkókò ẹ o ò gbọ́n tí mo sọ fún ẹ o àdéhùn ṣe pàtàkì o gbìyànjú kó má déhùn ṣe iṣẹ́ alábàárẹ́kẹ́ ọlọ́run á pèsè ẹ̀ fún ẹ ẹ̀fọ́kàn balẹ̀ mò ń bọ̀ ó gbọ́. ọlọ́run ní fi yín lẹ̀ kàdá yóò ní bàjẹ́. ògbó olórin tó wà ń gbòòrò báyìí nice lórúkọ ẹ̀ oníṣẹ́ kí ọ kálẹ́dá ìhùsí sọ̀mù náà bá mọ̀mí kì í pọ̀ tẹ́lí mi yìí kò má sẹ́bí mi kan tó kọrin rí. òun náà tiraka ni kọ́lọ́run jẹ́ kó jẹyàn ṣùgbọ́n wọ́n á sọ fún ẹ lójoojúmọ́ pé èèyàn olúfimọ́ lèmi. ẹlẹ́gbọ̀n ẹlẹ́gbọ̀n ẹ lè yẹra fún wa bẹ́ẹ̀ yẹn o ẹ súnmọ́ bí. bàbá àgbàlagbà ìbárẹ̀ bàbá ayé ẹ̀gbọ́n kí wọlé ti ń bọ̀ bàbá. ayé fàásìbí fàásìbí fàásìbí. ẹ̀gbọ́n ní kẹ ẹ yí síbi. bàbá àgbàlagbà. ẹ̀gbọ́n ẹ yíwọ́ síbi. ẹ wò èmi ò lówó ọkàn lọ́wọ́ o ẹ wò tó bá lọ́wọ́ mi kò sí kinní owó tó wà lọ́wọ́ mi n fẹ́ lọ fi san gbèsè lọ́sítù ni. orí ẹ̀ ṣó mọ̀ pé orí ẹ̀ burú oní òní nǹkan kan owó dẹ̀ wà lọ́wọ́ eléyìí nǹkan yẹran díẹ̀ fáwa kó dí tí ó bá gbọ̀n sílẹ̀ á gbọ̀n sẹ́nu onínú òní nǹkan kan ara bó ṣe máa bẹ́ ṣe máa ń ṣe ra yín nìyẹn lẹ́kọ̀ọ́ orí ẹ̀ ti burú. ìkọ́tọ́ báwo ni ṣe mí lóòkàn tó máa fún yín. ẹ̀gbọ́n gbogbo eléyìí tẹ́ ń fakọ sí yìí kò lọ báyìí náà sẹ́yìn ògbọ́ bólú fi mọ́ ṣe sọ níbẹ̀ tiẹ̀ sí gbòòrò ayé ó ní má ṣàfó ní gbèsè máa san díẹ̀ díẹ̀ nǹkan tó bá wà lọ́wọ́ yẹn fún wa kí yókù ní continuity àdèmọ́ máa gbàǹjọ́ mi à ní pàdé mọ́. ẹ wọ ẹ gbàgbé mi lè fún ní kankan lọ́wọ́ àmì lè fún lẹ́nìtìn ló fẹ́ ṣẹlẹ̀. ẹgbẹ́ wa àbáràgbò kápàgbò kápẹ́ gbogbo ará àdúgbò kájọ jẹ́ làbá máa ṣe o. ẹ ṣe fò sílẹ̀ wèrè wà lórí yín àríkẹ́ sọ ní owó yín máa sọ ní ẹ̀yà fún onígbèsè kó yókùn dẹ̀ ní continuity kò dẹ̀ yíwọ́ sọ̀n kó máa lọ kó mójú mẹ́. ayé ayé filẹ̀ o ti yíwọ́ ti yọ ah. èyí sáré. Ah, ẹ fún mi ẹ fún mi náà. sáré orí ẹ dàrú sáré ìbò. ẹ fún mi náà bẹ́ẹ̀ fún ẹ. Ah. ó sì lọ ẹ lánàá ẹni o àbó sì yé. àbá tó ọlọ́. ó yá ó yá bíbú yín bàbá ẹ. filẹ̀ filẹ̀ filẹ̀ yàrá yá ẹ. Kí ló dé? Ire fi ṣe ọ́sù tó kí lè rí owó tí màá san mo ti rówó náà tán ibi tí mi ti ń bọ̀ àwọn ọmọ olè wọn tó gba owó lọ́wọ́ mi irú irú ayé wo ló kí mu wá wá ní mo rò pé inú hospital yẹn ló wà torí ẹ̀ mo ṣe jókòó sí mi ìlẹ̀ wọlé kí ni mo fẹ́ sọ fún ẹ kí ni mo fẹ́ sọ ẹ̀wọ̀n jẹ́ àmọ́ àdúgbò Ọlọ́run ti ṣèyanu fún wa nǹkan lára àwọn ẹbí màámi ló pè mí mo dẹ̀ ṣàlàyé fún wọn ibi tí màámi wà ló bá wá tó wá san hospital bill. wọ́n san. wọ́n ti san. wọ́n san owó yẹn. mo bá change díẹ̀ tó kù lọ́wọ́ mi ni mo ní kí lọ́wọ́ oúnjẹ tí màámi máa jẹ. Ọlọ́run á ṣètò. àmín. tí a wọlé. Daddy, please sorry. Only that is sorry. lájọpẹ́ kọ́ńdì àárọ̀ yìí ni babalá lọ gbà ìfà àtìgbà tó ń bọ̀ àdá ìbọn everything lọ́kó dání tán náà wá lù yín pamọ́ bíi bí ẹ̀jẹ̀ àwọn ló wọlé wọ́n dẹ̀ ní kí n sọ fún yín pé wọ́n bí yín láṣẹ jálẹ̀kùn láì wá wọn èmi tiẹ̀ ń bá wọn sọ̀rọ̀ pé kó farabalẹ̀ kó farabalẹ̀ pé gangan yìí máa sọ ẹ̀ máa sọ wọn wọn náà wọn gbà bẹ́ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ ṣí láì wá wọn lé ṣàánú mi Èdùmàrè yẹn kí máa ṣàkóbá tàfẹ́gbẹ́ o. asán náà ni kò sí nǹkan tá máa ṣe sí a wọn náà ni àmọ́ èmi ṣáà fẹ́ kó mọ̀ wípé òṣàbò lè gbè mí wàá ṣáà ṣe mí bó ṣe bá mi tán bá kan lé wọn parí ká má wọbẹ̀ wọ́n á ṣáà jẹ́ ká kẹ́rù wá jáde. láwọn akóyin yọ ṣá ó dà o. bàbá hmm. bẹ́ẹ̀ ṣe máa gbà mí ni mo wá bá yín fún un. ọ̀kárẹ̀. ìṣòro ilé ayé wa ti pọ̀ jù wàhálà lọ́tún lósì ṣé mo wípé láti rí oúnjẹ àárọ̀ jẹ́ ń gbà mí wàhálà ló jẹ́ ẹ dẹ̀ mọ̀ pọ̀ ọkọ lórí aya gbogbo ipá tí ọkọ mi ń sà kó lè dá pàbó ní gbogbo ẹ̀ já sí hmm. ibi tí mo ti ń fọ̀rọ̀ mi lọ àwọn èèyàn káàkiri òun ni wọ́n ti júwò dọ̀yìn fún mi wípé tí bá ti dọ́dọ̀ yín gbogbo ìṣòro ilé ayé wa ó ti di pẹ̀tẹ́lẹ̀. Ah, yóò sì di pẹ̀tẹ́lẹ̀. àwọn alálẹ̀ òjì ó di pẹ̀tẹ́lẹ̀. Hmm. Hmm. ẹ sọ wá rí èmi tó wá báyìí èmi kọ́ lọ wá bá ẹlẹ́rìí ìpín lọ wá bá òun lọ gbàgbà tí gbaláì lẹ́nìkan òdùdù tí du orí ìlémèrè abánitórí tí ò sun àṣẹ oní ọgbà ọ yóò sì tayé yín ṣe hmm, yóò tún ṣe ọwọ́ àmọ́ tó ṣe báyìí bàfà sọgbọ́n mi bàfà ni bì í. ìfà ọgbọ́n o aṣayé sọ̀rùn bíní òpìtàn lẹ́fẹ̀ ọmọ ẹni rẹ ọmọ ẹni kan ṣàkàbí àgbọ̀n èwì ilé adó ń sàǹdẹ̀tà ìrìnmi lóde ọ̀wọ̀ iwájú ọpọ́n ọgbọ́n ẹ̀yìn ọpọ́n ọgbọ́n olómùlọ̀tún ọlọ́kànràn òsì àárín ọpọ́n báyìí níta ọ̀run. bó bá ṣe rí ni owí mọ́ fi bi péré mọ́ fi re pé bí mọ́ fòlòlò fọ́ọ̀n wàá lò géré ta. Hmm. Hmm. hmm ẹ̀bìtì ẹ̀gbàkè níyẹ̀dí pẹ́ adífáforí ìṣẹ́kù ọmọ ogun abùforí ìlémèrè ọmọ ajá náà ló dífá fún afúwà pẹ́tí sọmọ bíbí inú Ọ̀rúnmìlà wọ́n ń lọ sí lèkè ayé wọ́n délé ayé tán ojú ire gbogbo ń pọ́n wọn ó dá àmọ́ bí olórí gbéyàn rí abálẹ̀ yan tiwa àmọ́ bí afúwà pẹ́yàn rí rẹ̀ abálẹ̀ yan tiwa ibì kan náà la gbé yan rí o ìpín ọ̀pápọ̀ ni ibì kan la gbé yan rí o kádàrá ọ̀pápọ̀ ni ẹ̀bìtì hmm. ẹ̀gbàkè hmm. arábìnrin ifá kí ọ o ifá sí ọ pẹ̀lẹ́ hmm. ifá ní òkété yín dé igbá alátẹ̀ ó káwọ́ lórí ó ti gbàgbé ìbòsí yìí látẹ̀yìnwá hmm. pé ẹ̀yàn kínní yìí ẹ̀yàn ẹ̀yàn pé kẹ́ ẹ jayé láàárọ̀ kẹ́ ẹ jayé lọ́sàn-án kẹ́ ẹ sì tún jayé lọ́wọ́ alẹ́ ẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe yàn ọwọ́ alẹ́ yín ó dáa lórí ìbéèrè yín yìí o pé bẹ́ẹ̀ ṣe là tẹ́ lámìláaka tẹ́ mọ̀ rówó ná. Hmm? tẹ́ mọ̀ gbádùn ilé ayé ẹ̀ yàn ntí fáwa wí ni wípé kẹ́ ẹ mú sùúrù dọjọ́ ọwọ́ alẹ́ nígbà tí àwọn ọmọ yín bá níláárí ẹ̀yin náà lẹ níláárí hùn ẹ máa jayé ọmọ ẹ máa jayé ọmọ báyìí ẹ máa jayé ọmọ báyìí ṣùgbọ́n ní ìsìn ọwọ́ àárọ̀ lẹwà yìí ẹ tí ì dọ̀sán débi tí ò kan alẹ́ ẹ̀yin àárọ̀. sùúrù bàbá ìgbà wo la fẹ́ ní sùúrù dé kí wọ́n ní ìdánilójú wípé tí a bá dàgbà bẹ́ẹ̀ ṣe sọ kí ní ìdánilójú wípé àwa gan máa dàgbà mọ́jú alẹ́ wa láti jóúnjẹ ọmọ. bẹ́ẹ̀ bá yan ọjọ́ pípẹ́ gẹ́gẹ́ bí fáṣe ń sọ ìgbádùn ń bẹ lọ́wọ́ alẹ́ fún yín ṣùgbọ́n ọ̀sán o tàbí àsìkò tẹ́ wà yìí ìgbóòórùn ire kankan fanikẹ́ mú sùúrù ẹbí tí ẹ gbà kè ló yẹ̀dí pẹ́ ó dípá forí ìṣẹ́kù ọmọ ògún ah, ẹ bá mú sùúrù. bàbá ìgbà wo la fẹ́ mú sùúrù dá bàbá ṣe lè bá ọwọ́ gbọ́n dá sí kínní yìí. kí n dá ọgbọ́n sí fún yín. bẹ́ẹ̀ni. ẹ ó ti dáa ó bá jẹ́ wípé ká dọ́gbọ́n sí òun ni jẹ́ ká pa àtifátì ká kó ìfàsẹ́gbẹ́ kan ká wá pawó dà sí àbí tí mò ń wí òye ọ ká pawó dà sí dúnà ọkọ rẹ àtiwọ níbo náà yá yín méjèèjì wà. ìyá kìíní àti ìyá kejì. ìyá ọkọ mi wọ́n ti ṣaláìsí ṣùgbọ́n ìyá tèmi ṣì wà láyé. ìyá tiẹ̀ sì wà ẹ ó ti dà níwọ̀n ìgbà tí ìyá tiẹ̀ sì wà ọ̀hún ìyá òun náà la fi dàbí ọgbọ́n. pàwọ́dà sí bí ti báwo kò yé mi bàbá. ebi ká pàwọ́dà sí ni àníyá rẹ̀ ń ńlá lò. bàbá ìyá mi. Mm -hmm. mi ò lè ṣe nǹkan tó ní ká ṣe láéláé ah, ah, kí ló mi torí pé àwọn owó. kí wàá mú ìyá ẹ ah, mi lè ṣe. ayọ̀dèjì ṣé mo wípé títí ẹ gangan ni mo ròjú nínú gbogbo ọ̀rọ̀ yìí tó bá dáa fún eléyìí ó ti dáa fún èmi náà ó ṣe jẹ́ ká ṣe nǹkan tí bàbá yìí ní ká ṣe. a ní mi ò lè ṣe nǹkan tí bàbá ní ká ṣe a ṣe nǹkan míì àsìkò ọlọ́run ní nǹkan míì jẹ́ ká dúró de àsìkò ọlọ́run àsìkò ọlọ́run lójú ká dúró dàsìkò lọ́hùn. Hmm. nígbà wo la mọ̀ tọ́ lọ́hùn fẹ́ ṣe é bàbá rẹ̀ ó ló dìgbà tí ọmọ bá dàgbà ká tó lè rówó jẹun kí ló fún wa láṣẹ̀ránsì pé ọmọ yìí máa dàgbà débi pé arówó fi tọ́ wa owó rèé ààrẹ fi tọ́mọ ìyá tí mo dẹ̀ ní ká wá lò gbogbo gbà nìyá ń dákú tó ń dájí máa jẹ́ òṣèjẹ́ ká ṣe kínní once and for all ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo wo sórí gbogbo tó ń sọ yẹn bó ṣe ń gbé tí ọ̀tún wọlé ló ń gba tòsí jáde etí mélòó ló fẹ́ bá wa gbọ́ mi ò lè ṣe láéláé láéláé kò possible. o ò ṣe. yes. ó dààmú ti gbọ́ ṣé wọ́n pé títí ẹ gangan ni mò ń ṣe ní gbogbo ní gbogbo ọ̀rọ̀ yìí tó bá ń wọ̀ ẹ́ kò ṣe tó bá dẹ̀ wọ̀ ẹ́ kò má ṣe wàhálà ló kó rẹ̀ sí àbí wò mọ̀ pé àrùn àrùn ló jẹ́ kẹ́tẹ́yìn ò bá lówó lọ́wọ́ tó bá ń wọ̀ ẹ́ kò kú sínú ìṣẹ́. sọkúsọ sọkúsọ ìyá ẹ̀. tí n bá dẹ̀ lówó i would rather stay poor i would rather stay poor. ẹ gbọ́ ìwọ náà wò wọ́n já ẹ lówó ó dá padà ẹ ní ilẹ̀ kì í jẹ́ kọ́ níbi ṣàánú fáwọn èèyàn gbòòrò wà á parọ́. mi ìpòrọ̀ o. bẹ́ẹ̀ni ẹ sẹ́hùn ẹ máa wo ọmọ ìrànkíran yìí o ọjọ́ tí onírànú ẹ̀ wá bá mi lé bẹ́ẹ̀ bá rí bó ṣe ń dọ̀bálẹ̀ tó ń dìrẹ̀ bẹ́ẹ̀ kí n tó ya lówó yìí èmi náà wá rí i pé ojú ni rojú ṣàánú mo wá ya lówó tán ó wá di ẹ̀fẹ̀ ọ̀fù ò fẹ́ gbó omi sálọ àbí tí ò bá sí ọgbọ́n tẹ́ ẹ dá ni tẹ́ bá mu débi ni bí ìbá ṣe sálọ nìyẹn ẹ̀yin boys ní tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ má nà o ẹ bá ń bawí díẹ̀ kí ni mo sọ fún yín ẹ má nà rárá o ẹ bá ń dá sẹ̀ríà díẹ̀ fún un kẹ wá bá ń béèrè lọ́wọ́ ẹ̀ kí ó tẹ̀ wá ṣèwé àsìkò tó fẹ́ dówó tèmi padà fún mi ó gbọ́ àbó gbọ́ kẹ bá ń ṣèwé fún lẹ́yìn náà ẹ mọ̀ pé èmi náà kò yẹn yín kéré àbí ẹ bá ti parí iṣẹ́ yín tán ẹ wá rí mi lé kò jù bẹ́ẹ̀ lọ oníranù ibẹ̀ ló máa kú sí. bàbá ah, ah, ìwọ náà ìjọ ò ló máa wá san owó yẹn báyìí. mi ì ṣiṣẹ́ kò ṣiṣẹ́ lọ́wọ́. dé gbogbo ẹni ẹ sọ̀hún wọ́n ń bá ẹ sọ̀hún sọ pé ò ní ó rí pé àforésù níṣẹ́ ẹ̀dá nìwọ yìí nígbà tí wọ́n yá ẹ lówó tán wádìí kó dá owó padà ó ń sá kiri tá a bá wá ṣe nǹkan kan fún ẹ ẹ láwọn OPC tún bẹ̀rẹ̀ ìwọ náà wo nǹkan tó ṣe yìí ṣé tá a bá pa ẹ ó pọ̀ jù wá jẹ́ sọ fún ẹ o kékeré ló yìí ní sohun àǹtọ̀ gbé ẹ wáyìí n tó bá mú wa gbé ẹ lọ sí sohun two òun lọ kú ni. sohun two kí ló sọ sohun two kí ni ìkọ̀kọ̀ ayẹ́kọ̀ yìí ni a máa sọ sínú ẹ̀ ní òrí kọ́nà kànáà lẹ́yìn ẹ̀ ni wo kò tiẹ̀ tọ́wọ́ kànáà ṣé wàá jẹ́wọ́ abó ni jẹ́wọ́ wàá sọ̀rọ̀ àti wàá sọ̀rọ̀ ẹ̀sọ́ ọkùnrin ọmọ agbọ̀n rẹ̀ ẹ̀sọ́ ọkùnrin ọmọ agbọ̀n tí ò rí kú sá ṣé o ọkọ mi ọmọ ìtọ́jú wọ náà òkú àbẹ̀wò mi. mami lórí ọ̀rọ̀ àìsàn yín àti kó lè dá fèmí àtọkọ mi là ń bá ká ibi tí mo ti ń fọ̀rọ̀ mi lọ àwọn èèyàn káàkiri ni wọ́n tún júwèé ibì kan fún mi ṣùgbọ́n kì í ṣe hospital wọ́n júwèé ọ̀dọ̀ bàbá oníṣègùn kan fún wa wọ́n ní tá bá ti débẹ̀ gbogbo ìṣòro wa ló máa di pẹ̀tẹ́lẹ̀ àti wípé gbogbo àìsàn tó ń ṣe yín gbogbo ẹ̀ ló máa kúrò lára yín bẹ́ẹ̀ ni pé kò sí ìyànkan tó ṣe yín rí màámi ni mo fún wa báyìí wípé kẹjá jọ lọ́bẹ̀ o. o o o ṣe ọkọ mi o ò ní dàgbé ká fọ́mọ rẹ o kò wé mi náà ọkọ rẹ wá ń kọ́. ẹ àwọn ti lọ dúró lọ́dọ̀ bàbá yẹn wọ́n ti lọ ká wọn mọ́lé so that wọn ò fi ní lè jáde. kò burú ọmọ ọlọ́gbọ́n ṣèdè fi wàhálà tèmi pa báyìí ẹ. Ah, màámi kílẹ̀ tó wá ń sunkún fún báyìí ọ̀rọ̀ wa ti dayọ̀ ọ́. n ò tiẹ̀ ké n ò ké. ọ̀rọ̀ wa ò fẹ́ kú mọ́ ká máa yọ̀ ló kù màámi má ké kó lè dáná là ń bá ká. àti dìde náà ni ẹ dìde lágbára Ọlọ́run ẹsẹ̀ méjèèjì náà lè máa fi rìn débẹ̀ wọn náà wọn bá yín wọ́n pé kémi àti yín lọ síbẹ̀ ẹ ṣàrọ̀. kalẹ̀ sí ni bá ti fi kalẹ̀ sí pẹ̀lẹ́ ọmọ mi ẹ káre ẹ ṣé ẹ ti gbáradì ẹ fi kalẹ̀ sí fi kalẹ̀ sí ọmọ mi ní tó kù nísìnyí pé kó bá ń sọ fún yà kó tẹ̀lé mi wọlé. bàbá ní kẹtẹ náà wọlé. tem. Sim. Alguma coisa não. Bonita rua. Vou te subir. 嗯。 ṣe bí wọ́n ṣe ṣe kó lè rí bí ṣe rí ẹ wò ọkàn ìyá yín rèé ẹ rí báyìí ẹnu ká wá kókó fáyọkù ká jó mọ́ ni ilẹ̀ fi ṣe àṣejẹ ẹ jẹ́ àbẹ́jẹ́ ìyá ṣùgbọ́n wíwo lẹ́nu awo wo awo tẹ́nu rẹ̀ ò bá wo ọ̀gbẹ̀rì ló yà Hmm? ẹ wá lọ nísìnyí kẹ́ ẹ gbáradì fún àṣejẹ tó bá di pé ojú bora lọ́wọ́ alẹ́ ẹ wá jáde ṣèjẹ yìí. kárí. ọ̀rẹ́ mi tóun bá ń gbọ́ obìnrin rere lẹ́ẹ̀dẹ̀ ọkọ obìnrin rere ìyìn lọ́lọ́run fún ọ yìí o ó lójú obìnrin tó lè máa yajúlé káàkiri kó máa tojúlé dé ojúlé lórí kí ọkọ òun kó lè làlùyọ ṣùgbọ́n ìyàwó rẹ ó nífẹ̀ẹ́ rẹ débi pé bẹ̀rẹ̀ sí yajúlé kátí tí ó fi yajúlé dé ọ̀dọ̀ mi kó lè rọ́nà àbáyọ òun ló mú mi mọ̀ ọ́ òun ló mú ọmọ mi. ká tó rí obìnrin tí ó mú ẹ̀mí ìyá rẹ̀ lélẹ̀ nítorí kí ọkọ òun lè ṣe rere wá gbọ́ o mọ̀dá o mọ̀ bọ́ ni o kò tọ́jú rẹ̀ tó ti gbọ́ ẹ̀ẹ́n ó wá ya báyìí ẹ̀yin ọmọ mi gbà lọ́wọ́ mi ọwọ́ àlàáfíà kò fi gbé sí ọmọ rí rẹ̀ lé orí bí. wọ́n ló dán wọ́n ní ọmọ aṣẹ́gi lájẹ́ ìwòrè ọmọ alákòólà sọ̀rọ̀ ògbìgbì kan ògbìgbì kan tó gorí ìrókò tí ń sunkún ajé tán tán tán ayé ló lówó òun bá wọn lówó ajé jẹ́ ọ ní hòhòhò ní kó jẹ́ ọ ayé yé ọ ní hòóhò ni kó jẹ́ wọ́n ló níre gbogbo bá níre gbogbo ajé jẹ́ ọ ní hòó hòó ni kó jẹ́ ọ wọn lọ kọ̀lémọ́lé ọ̀rọ̀ alẹ̀ mọ́lẹ̀ ajé jẹ́ ọ ní hòó hòó ni kó jẹ́ àwíṣẹ tìfá àfọ̀ṣẹ tọ̀rúnmìlà bọ́mọdé mọ́ṣẹ dání wọn ní kó ṣẹ àgbà mọ́ṣẹ dání wọn ní kó ṣẹ kó ṣẹ kó ṣẹ tìlákọ̀ṣẹ ṣàngó kọ̀hún orógbó òrìṣà wọn gbọ́dọ̀ kọ̀hún òbí òbí àràfà mẹ́fà wọn jára wọn níyàn ògbìgbì kan ògbìgbì kan ètò gorí ìrókò tí ń sunkún ajé tán tán tán.

Mm-hmm. Oh no. And. Ah. ah. Àlejò dà. Ah. Ṣé wọ́n ṣàrán ni? Níbo ló ti gbẹ́rù wá? Mi ì ṣàrán. Àlejò wọlé ń sìn tó gbẹ́rù wọlé tó ń béèrè yín. Ah. ire kò sí nǹkan kan tà. ṣé báwo náà ló gbé báàgì wọlé nsìn. ire èèyàn wọlé stranger ó gbẹ́rù wọlé ó dẹ̀ aláwọ̀ ẹ̀ ṣó fẹ́ kó bá wá ni. ṣé bẹ́yìn náà ló ń béèrè. kí la mọ̀ tó wà nínú ẹ̀rọ sí kí la mọ̀ tó wà nínú ẹ̀rọ sí Hey! Ah! ire mi ò ní lè lọ sí site ìwọ ló máa lọ sí site yẹn lé ni ṣùgbọ́n torí mo ní ní time èlò ni mo ní kó fún wọn. seven hundred thousand. seven hundred thousand. yes. ok bàṣẹ máa ṣèrè o ní fún wọn ní gbogbo seven hundred yẹn fún wọn ní five hundred jẹ́ kó máa báṣẹ lọ ibi tó máa báṣẹ́ dé pẹ̀lú five hundred thousand nǹkan pè mí a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ yẹn wọ́n mọ̀ bọ́ ṣe máa ń jẹ owó olówó mm. a dẹ̀ sọ fàrọ̀ owó èmi. àbí o. Ah. kò kíìpù two hundred thousand yẹn mm, olè ni wọ́n mọ̀ ṣe ń ṣe nìyẹn. Eh, ẹ̀yẹ tí o ṣe ń kọ́ mẹ́ni. ẹ ká sọ̀rọ̀. ọ̀nkú Táyọ̀ ẹ ká sọ̀rọ̀. ẹ ká sọ̀rọ̀ sáà sit down. ẹ jókòó ẹ jókòó. ẹ ṣe. ó tó jọ mẹ́ta wọn. ó yọ kan pẹ̀lú. ẹ ra sàn. oh you can go to. Ok. ó dà o. ẹ ti ń jáde yẹn. bẹ́ẹ̀ ni mo ti O jáde. okay. so what can we do for you. ọmọ mi kọ. Um, ó ti lọ sí school. ó ti lọ school gbàtà rí bíi oṣù mélòó kan ló jẹ́ ká wá yín wá in fact a ti dààmú dààmú ilé tẹ̀ ń gbé tẹ́lẹ̀ a ti débẹ̀ wọ́n lè ti kó kúrò so proprietress mi ṣáà sọ pé ó ti di dandan pé mo gbọ́dọ̀ wá yín kan it was very stressful for me to get here but mo make sure pé mo wá yín débi lẹ́nu kí ló dé kí la ṣe. Eh, well actually nǹkan tó dáa ni proprietress ń ṣe ẹ eh, ní bínú sí wa ṣẹlẹ̀ ó ti tó gbà díẹ̀ sí ta ti kúrò ní àdúgbò yẹn ta ti wá síbi nígbà tó Ọlọ́run ti pèsè irú nǹkan báyìí fún wa ẹ má bínú ẹ jọ̀ọ́. èmi náà rí pé nǹkan ti yàtọ̀ olúwa ṣeun ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ọ̀dọ̀ wa ló yẹ kí ọpẹ́ ṣì wà àwa la ń kọ́ láti ilẹ̀ kéde máa wo ìgbà tẹ jẹ wá ní four thousand five hundred owó school owó tèmi sálárì mi òun ni mo fi sanwó yẹn torí pé ẹ̀yin náà kì í ṣèyàn bẹ́ẹ̀ ni ẹ̀ ń ṣèyàn burúkú ló jẹ́ kí èmi náà ṣerú nǹkan tí mo ṣe yẹn kò wáyé kí wàá mú ọpẹ́ kúrò lọ́dọ̀ wa. Eh, uncle Tayo ẹ má bínú sí wa ṣẹ́rí eh, irú environment tí school yín wà yẹn kò wà conducive fún irú àwọn ọmọ especially àwọn kéékèèké láti kàwé kán dẹ̀ kàwé kán kàwé yìí ẹ ní window plywood lẹ fi ṣàbẹ́stọ̀s ẹ ní first aid kò sí school bus ẹ ní laboratory àwọn ọmọ yẹn wọ́n á fẹsẹ̀ rìn fẹsẹ̀ rìn fẹsẹ̀ rìn fẹsẹ̀ rìn kó tó di pé wọ́n dé school tó bá tún dé school tán ẹ tún nà wọ́n nà wọ́n gbogbo orí wọn ló máa là now there was a day Tọ́pẹ́ Wálé gbogbo orí ẹ̀ báyìí ló là though you are a good teacher you are a good teacher àdé school yín half ọmọ ló máa ti ní làpálàpá wọ́n ní lórí wọ́n tún ti fi tetracycline sí ẹ ní graduate no qualified teachers grade two ló pọ̀ jù láàrin yìí tẹ̀ ń kọ́ wọn ṣé mo purọ́ ni such a place is not conducive for my own child to school. dádì ò pé kẹ́dẹ̀ máa wo àwa gan ti lọ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ o a ti lọ fún courses oríṣiríṣi. all right um, Ray, you've been very very kind to my child. Um, uncle Ọpẹ́ abi. no uncle Tayo ni sir. uncle Tayo sorry. Um, ǹjẹ́ n lè ráyè kí lè máa ṣe nírọ̀lẹ́. mo máa ń kọ́ àwọn ọmọ kéékèèké ní evening lesson ni sir àwọn ọmọ yẹn ò ju méje lọ twenty twenty naira dẹ̀ la máa ń gbà in a day one forty tá a bá máa ṣírò ẹ̀ sí oṣù bí a three thousand something ṣá. ah it's okay it's okay it's okay um, ẹ máa wá kọpẹ ní ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ màmá fún yín thirty thousand naira every month per hour lè gbọ́dọ̀ fi kọ́ torí mi fẹ́ jẹ́ kí ẹ̀bùn bá dé pẹ̀lú nǹkan tó pọ̀ jù. thirty thousand. just take this ẹgbẹ́lẹ́ ẹ eh, bá mi kí proprietress yẹn màá tó yọjú sí wọn nǹkan tá a bá lè ṣe láti fi lift morale àwọn ọmọ tó ń lọ sí school yẹn we'll do it for my son's sake. eléyìí mo fún yín níyẹn ni kẹ́ fi ṣòwò mọ́tò. owó mọ́tò owó mọ́tò ọjọ́ òní kí n wá bẹ̀rẹ̀ sàn. as soon as you're ready. ah mo máa wá lọ́la. it's okay time wo ni kí n wá sá. anytime that you feel like. ẹ máa retí mi bíi three o'clock lọ́la sá. it's okay. ẹ ṣe gan sá. ẹ bá kí ọpẹ́ o ẹ ṣe gan sá o. ó dà bọ̀. mọ̀jẹ́ mọ̀jẹ́ sá ìjọ ṣíkè fún mi. Báwo ni báwo ni. bọ́túnla. túndé níyì bọ kí ló ń ṣẹyìn boys yìí. ẹ sọ fún mi pé ń bọ̀ láti ẹ̀ǹkan ẹ dẹ̀ dá mi jókòó lẹ̀ sílé sir uh, actually uh, traffic yẹn ó pọ̀ gan lọ́nà ṣùgbọ́n ẹ̀ tún store káwọn nǹkan tó wà ní stock sir. now kini ni nǹkan tó important Tell ẹ lè sọ fún mi lórí fóònù tó jẹ́ pé láti délé ọ̀dọ̀ mi So nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé àwọn tí à ń supply ní foodstuffs ní Addis Ababa sir wọ́n require more of our products so àwa ni pé ká dé store ká wo nǹkan tó wà níbẹ̀ kó tó di pé a máa carry out kìíní ẹ̀. but kò tó báwo ṣebí iye tá ń supply fún náà la supply fún wọn. sir uh, wọ́n jẹ́ ká understand ni pé àwọn UN pé wọ́n ti dá sí i so wọ́n lè ti fún company ẹ̀ ní owó ń sìn so wọ́n lè yẹ kó máa yí wa pé demand àwọn ó máa pọ̀jù nǹkan tá à ń supply wọn lọ tẹ́lẹ̀. it's okay now how many tons ni wọ́n sọ pé àwọn need sí. actually sir one need to a million tons sir. a million tons. Um, Túndé. sir. how many tons la ní stock. sir gbàdá máa check stock kò tó ọkàn rárá sir. do you see yourself. Are hmm? you boys eh? do you see yourselves. bọ́jà bá ṣe ń lọ ẹ lè máa sọ fún mi mail ẹ fẹ́ jẹ́ kí n ṣe ọ̀nà mélòó ni mo fẹ́ pera mi sí ẹ́. ṣe rí àwọn boys yẹn mo fẹ́ kẹ́ mójútó wọn dáadáa mo ń gbé million tons níbẹ̀ lẹ́ẹ̀kan wọ́n dẹ̀ lọ yí odò sí kó di ten million so mo fẹ́ kẹ́ wá kíní nìsa ṣùgbọ́n kí ìtẹ̀bà dẹ̀ lẹ́nu tó fẹ́ mójútó tẹ́ẹ̀bà ni mo lè mójútó fún yín lásán cause mo ṣe máa sínú ilé ń is sick dókítà tó tó lọ kí ló bá bọ̀ náà. ìgbà tí mo dọ́dọ̀ dókítà lẹ́nu wọ́n ṣe test fún mi wọ́n lè find out pé the only option left for me ni pé káwọn operate mi pé despite gbogbo àwọn herbs mo ti ń take mi tó ti sí ìyàtọ̀ kankan wọ́n ṣe ní pé àwọn operate mi. operation There's the other option. Eh, ó ti kọjá stage náà. ó ti kúrò stage two. ó ti kúrò ní stage yẹn. well actually mo ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ọmọ yìí onídàbúrò is not getting any younger àbí ọpẹ ṣé o ní yes darling see that àwọn àgbo tó ń lò yẹn mo sọ pé òun waste time ni ìgbà wa sọ yẹn operation náà máa take place. only anytime tó bá ti rẹ́dì nìkan wá. sorry. ṣe assignment ẹ. no darling. sí ọmọ wálé o ṣe assignment ẹ fún tó bá ti jẹun tán kẹlẹ ṣe assignment. do you hear that. pé àfi dọ̀dọ̀ kí mi náà lè sí i. bẹ́ẹ̀ni a fẹ́ kí ẹ bá fi ọwọ́ sí ìwé kan bì so that a lè carry out operation tá a fẹ́ ṣe fún madam hmm, ẹ gbà. torí ọjọ́ mi màá ní láti advice yín fún nǹkan kan because ká ní ẹ tètè gbé àwọn madam wa ni ó ṣeé ṣe kí eh, ìjú yẹn kó má grow tó yẹn but kò sí nǹkan tá a fẹ́ ṣe sí lẹ́yìn ká operate but àdúrà tá a ní pé kọ́lọ́n bá wa gbàkóso ó kàn dẹ̀ lè máa dára jà yín. ẹ jẹ́ ẹ̀sìn excuse me ẹ̀jọ̀ kẹ́lẹ̀ what ẹ wọ́n ti sign contract yẹn that is great good news nìyẹn o good news nìyẹn time náà fún mi sọ fún mi máa kàn lára in just thirty minutes thirty minutes o ṣe gan o ṣe ra um, ẹ tó dàbọ̀ ẹ jọ doctor níbo gangan ni máa sáyẹ̀nsì bí. ibi ọwọ́ ìsàlẹ̀ ń bì ní. ẹ ṣe gan um, my dear jọ̀ọ́ má bínú láti lọ attend sí this very urgent meeting you see. Um, kó fọkàn ẹ balẹ̀ ṣe bí ọkùnrin. make up mind it it it's gonna be okay. lágbára náà ma dey be safe safe thank you so much thank ẹ bá ṣe yín lọ. you you are all quacks here you are not you are even worse. mo ti sọ fún yín mo bá yín sọ̀rọ̀ nù ilé ń bẹ̀yẹn bí ọmọlúàbí ariwo lẹ́kàn pa àdé lè ṣe ju báyìí ń ṣe yìí lọ kẹ́tì ẹ̀ ní sùúrù. ma ma ma pariwo this is the life of my wife at stake ma pariwo dé anywhere. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ bẹ́ẹ̀ tí ẹ pè wá ń quack doctor but at the same time èmi á sì bá yín sòótọ́ ọ̀rọ̀ àwọn àgbo nǹkan kan tíyàwó yín ti lò gbàjẹ́ bí gbàmú lọ́hùn táwọn tíyàwó yín ti lò òun ló fà á tí wọ́n ṣe weak ní ìsìn báyìí ń sìn ilé ọmọ wọn kò lè gbọmọ dúró mọ́. ẹ ṣe gan you are not a quack àbí ọmọọṣẹ́ ẹ nígbà tẹ̀lé diagnose ìyàwó mi tí ẹ rí i wípé ilé ọmọ ẹ light ṣé kò sí ọpọlọ àbí gbogbo gbogbo òwe lè fẹ́ káwá ká ni ẹ ti fẹ́ ká ká mẹ́rin medicine mọ nǹkan tá a ti you supposed to know nǹkan tó yẹ kẹ́ ṣe sí ṣé kò sí nǹkan tó yẹ kẹ́ ṣe sí ni. well medically kò sí nǹkan tá a lè ṣe sí. ṣe rí ẹ nípa pé rẹ́mẹ́dì àbí nǹkan kan yẹn ọwọ́ ọlọ́run ni rẹ́mẹ́dì wà ìwọ̀nba agbára tàwa ta lè sá ń bí àti sá ní tèmi kan máa sọ fún yín ni pé ẹ try kẹ́ máa lọ gbàdúrà but ọlọ́run nìkan ló ní miracle lọ́dọ̀ nǹkan tèmi kan try láti fi dúró pẹ̀lú yín láti bá yín sọ̀rọ̀ ní pé ẹ ní sùúrù èyí tó dáa lọ́lọ́run á ṣe fún yín. ìgbà wo la fẹ́ sun gbogbo ẹkún ìdá ìgbà wo la fẹ́ sun dà tíbi tó o bá ro tèmi wà á ṣàrò tọmọ ẹ nǹkan tó ṣe èyí kò kí ń ṣèwọ nìkan ló ṣe gbogbo fámìlì ló ṣe ó dùn èmi gan ju bó ṣe dùn ẹ lọ come to think of it èmi gangan lọkùnrin tó wà nínú ilé mi gangan ni mo ní ìdí ọmọ please jọ nítorí ọlọ́run mọ̀ wípé kò sí nǹkan tí ọlọ́run ò lè ṣe ọlọ́mọ kan dẹ̀ ní wọ́n lọ kúrò nínú kí ni mo bí ọlọ́run ò ṣe wá lágàn abímọ bọ́mọ rèé ìbọ́mọ lọ́pẹ́ yìí ẹ nítorí ọlọ́run nítorí ọlọ́run má para ẹ̀ ẹ tó bá para ẹ̀ sí níbo ló fẹ́ jẹ́ kí n gbọ́pẹ́ sí mo dẹ̀ promise ẹ lágbára ọlọ́run màá make sure wípé ìyá kankan ò ní jẹ ọmọ pẹ́ yìí á di ọ̀run á dẹ̀ dìgbà fún wa lágbára ọlọ́run ó bá fẹ́ lọ sí Oxford University á lọ tó bá fẹ́ lọ sí Reading á lọ tó bá lọ sí Cambridge á lọ anywhere tó bá òun gan kó lóun fẹ́ lọ sí Harvard á débẹ̀ please ronú tó tó yìí má sunkún bó ṣe ń sunkún yìí ó ń bà mí lọ́kàn jẹ́ jù. ó ní kí n má sunkún kí n má ronú àwọn dókítà sọ fún mi pé mi ò ní lè bímọ mọ́ wọ́n ní kí n má sunkún kí n má rò ṣọ́rọ̀ mi ò wá tó ẹkún báyìí. understand àmọ́ ọlọ́run lọ́ba tó ju gbogbo nǹkan lọ má jẹ́ àrò bẹ́ẹ̀ jọ̀ọ́ nítorí ọlọ́run títọ́ ọmọ ọpẹ́ yìí please. ọlọ́run ní sọ ọmọ àmọ̀kẹ́ mo tún ayọ̀ ọlọ́run ní sọ ọmọ. ọpẹ́. jọ lọ bá mi pa electric kettle yẹn ṣé ti gbọ́. sunkún látẹ̀yìn dọ̀la rè jọmọ yìí o ẹ ṣe sùúrù o ṣẹgbẹ́ má sunkún mọ́ o ẹ wò ó kò sí bí ẹ̀dá ṣe lè wà láyé yìí tó kó má rí àdánwò àdántọ́ ni kọ́lọ́ má jẹ́ ká rí ṣẹ̀gbọ́ ọlọ́run fi ń dọ́gba gbọ́n wa wò ní pẹ̀lú gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ sí yìí ṣẹ̀gbọ́ ẹ ṣe sùúrù ẹ má sunkún. wọn jí dì ẹ oṣù ti parí nìyẹn oṣù ti parí nìyẹn má wọrí mo ti dé gbogbo yín ni màá san. ọlọ́run má jẹ́ kọ́gà kó rárá gbọ̀rọ̀ yìí sí o ah, ìyá ń ronú ọmọ roka. sọmọ tẹ́ ẹ̀ ń wò yìí bó ṣe funfun tó yìí kò sí ni kí dídú díẹ̀ má sí mbẹ̀ ṣe ti gbọ́ ẹ ṣe sùúrù ẹ má sunkún mọ́ ẹ ṣe sùúrù. kì í ṣe sùúrù mo ti sọ fídíò ọgbọ̀n àná ìwọ lọ ṣàánú mi ìwọ lọ kí ni mo ti ẹ̀ dúró. excuse me ẹ jọ kí ló ṣẹlẹ̀ kí lẹ́ẹ̀ ní kí n ṣe sùúrù kan. kí lẹ́ẹ̀ kí lẹ́ẹ̀ sọ kí lẹ́ẹ̀ sọ náà ń gbọ́ kí ló ṣẹlẹ̀. Ah! Ah! Bàbá mi! Bàbá mi! bàbá pẹ́ bàbá kò lè jù. owó kéré ó tóbi kẹlẹ́dùn àmọ́ jẹ́ kó wọlé tán. kí la rí ilé ìtẹ́bá wa ṣe rí lè. àbí kí la ti máa ṣe ìwọ náà tèmi ni. mo ti bá ilé bẹ́ẹ̀dì yín tẹ́ bá ti relax tán bíbá kẹ́ wá wọlé kẹ́ wá lọ sùn. Ah, <laughs> wo adédọjà mi ò nílé sùn mo láti lọ ilé. ẹ lọ sí ẹni wẹ o tí bá tilẹ̀kùn yẹn sì ti bá sọ kí nù bí ẹ máa fo ilẹ̀kùn jáde ni màmá wò ah ah ẹ ṣe máa sọ pé ẹ lọ sẹ́yìn wẹ̀. ẹ eh, ẹ eh, um, Adédọ̀jà jẹ́ kí n jẹ́ kí kinní kan clear sí ẹ mi ò lè sùn nítorí èmi àti ẹ ó ní nǹkan tí a jọ sọ kó tó di pé o ní oyún tó ní fún mi fún mi ò kì í ṣe mi o mi ò fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó mo fẹ́ gẹ́gẹ́ bí ẹni pé kò bímọ fún mi ni o ìyàwó mi wà nílé ire lórúkọ ẹ̀ and òun ni ó ṣokùnfà gbogbo nǹkan tó rí yìí o so tó bá ń sọ̀rọ̀ kó mọ bó ṣe máa sọ kó máa fi làákàyè gbé dáadáa jọ mi ò lè sùn bí. but ẹ kí wọ́n consider ìyọ̀ṣà ṣé o bó easy ni kẹfún mi lóyún ẹ wá gbàlẹ́ fún mi wọ́n dágbé kò yí sí bẹ́ẹ̀ yẹn náà wọ́n á ní jí láàárọ̀ bí kò yí sí. má bínú mo understand ẹ àmọ́ ìwọ náà yẹ kó understand èmi náà ìwọ ò ṣe fira ẹ sí position tíyàwó mi wà mo ṣàlàyé gbogbo ẹ fún ẹ pátápátá kó tó di pé o lóyún yìí mo nà tán fún ẹ mo sọ fún ẹ pé obìnrin yìí ló jẹ́ kí n dàbí ṣe dà yìí she made me so ká ní ìwọ ni mo wá ń ṣe bẹ́ẹ̀ fún ìwọ ló jẹ́ ìyàwó mi tó ṣerú nǹkan bẹ́ẹ̀ fún mi mo wá ń ṣe bẹ́ẹ̀ yẹn fún ẹ báwo ló ṣe fẹ́ feel but you know ó kàn jẹ́ wípé mò ń láti lọ́mọ láyé ni if not kí ni máa sọ pé ó sún mi dédi pé ṣá má bínú jọ. ẹ wo káyọ̀pé mi ti mọ̀ pé báàgì náà ti ṣe máa rí lélẹ́yìí e, èmi ò ní sáyẹ̀nsì o mi ò ní sáyẹ̀nsì o báwo lọ́wọ́ ṣe wá di tó ní báyìí torí pé mo ní kẹ̀sìbí lásán lẹ́sẹ̀ sọ gbogbo sórí tó tó báyìí fún mi ó dàárọ̀. tí rìfẹ̀rí sọ pé ó dàárọ̀ adédọjà. ó dàárọ̀. it's okay. màá dẹ̀ máa rẹ̀. ìgbà wo ló dẹ̀ ti dàbẹ̀? o lè pè mí bí ọ̀la tuntun ọ̀la bá kò lọ. gbọ́n fún rẹ̀yìn mi. ṣé wọn ò gbé ni. oríǹdì kò gbé e. èlò èlò èlò. ayọ̀dèjì ayọ̀dèjì èmi ni níbo ló gbàgbọ́ sí látẹ̀kọ́ tí mo pè ẹ́ tó gbé. mi ò lè gbé ìyàwó mi wà lọ́dọ̀ mi gbà tó tọ́ mi yẹn. wo mọ bó ṣe ṣe mí dàbí pé ọmọ ọmú mi wọ́n gbé mi lọ sọ́sìpítù. ọmọ ọmú ẹ̀kẹ́ ó dá ṣé àbúrò ẹ wà lọ́dún ẹ. ẹ máa bọ̀ ó wà bí. bàgbé funfun. ó gbàgbọ́gbà. hello eh, eh, hello sir. hello hello kí ló sọ kó ṣòwò gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn. Eh, ẹ ẹ wo ọmọ mú wọn ni o wá bẹ́ẹ̀ lálẹ́ yìí ẹ̀yin náà lè má bá mi ṣe ṣé change díẹ̀ wà lọ́wọ́ ẹ̀. ẹ eh, ok mo ní small change kan dání ok. ok ẹ lọ sí hospital ẹ lọ sí hospital mo wá bá yín bẹ́ẹ̀ lọ́la gbogbo bó bá ṣe jẹ́ mo wá bá yín bẹ́ẹ̀ lọ́la mo fọlọ́hún sí yín ẹ láyọ̀ ló máa bímọ. dàrú kí ló sọ kí ló sọ. wọ́n sọ pé àwọn ò nílé wa pé kí n gbé yín lọ sọ sùtà àbáwọn máa wá bá wa ń bẹ̀ láàárọ̀ ọ̀la. ó yá ó yá ó yá ó yá. èmi sùn ah, lè àlàáfíà ló wà o. ojú ẹ rèé ẹ kí ló wá ṣe ládùúgbò mi. Ah, ah. àdúgbò ẹ eh. mo wá kíyàn bíbá yín ni. ládùúgbò yes ibi báyìí ni mò ń gbé. it's a lie. ṣe true ilé mi nìyẹn. ìyẹn ló gbé bíbá yìí ló ń gbé látọjọ́ yìí times without number dẹni mo ti ń wá sí bíbá mi ìdẹ pàdé ẹ rí. Ah, ṣé ẹ rí nǹkan báyìí ó lóun ló ní kí n wá síta o. <laughs> ọ̀rẹ́ mi ṣe ń kọ́. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ náà ni ò jẹ́ kí n ráyè. nígbà kan máa lọ sọ fún mi pé o wà ní law school o ti ṣe tán. láti gbà ò tí mi ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́. ọ̀rẹ́ mi ṣé ń ṣe pé òun bá wọn ṣe àwọn jajambeo lọ́ọ̀yà yìí o. èmi jajambeo. mo lè <laughs> jẹ́rìí ẹ. enough contracts ministers governors corporate bodies mo jẹ wo mo jẹ. <laughs> Ah, ah, ah, ojú torí ẹ ti gbogbo wo jẹgba náà bẹ jẹgba náà bẹ jẹgba náà bẹ. bísí ìwọ mo rí láì gba bísà yìí. kí ni nǹkan tí o pè mí fún ìyá ẹni ọlọ. mo kàn ní kí n pe àkíyèsí sí nǹkan kan ni ṣé ẹ mọ̀ pé ẹni ọlọ́run ní pẹ́ pé two years old mọ́. Ah. lẹ́nu ìgbà wo sígbà wo ó ṣe pé two years ni ẹ. ojú ló pẹ́ sí i kọ́lọ́ọ̀ má kó mọ fọ́lọ́mọ anyway ṣe mọ̀ pé nígbà tó mọ̀ yìí pé a year old ẹni ní ká má ṣe birthday mo lè gbà sí lẹ́nu now ó ti fẹ́ pé two year old ṣáàtún ní ṣe birthday ẹni. ẹ rí ẹ̀yin obìnrin wàhálà yín pọ̀ jù mind you mi ò sọ pé kó má ṣe birthday fọmọ ẹ o mo sọ wípé mi ò fẹ́ ariwo mo dẹ̀ fún ẹ ní owó when the boy was one pé kí wàá tiẹ̀ lọ ṣe birthday the same thing ló máa apply nísìnyí náà màá fún ẹ ní owó wàá gbé ọmọ ẹ jáde quietly wàá dẹ̀ lọ ṣe birthday fún. Ah, ah, rárá rárá o ah, ṣé ẹ tiẹ̀ kí n máa wò pọ́nmọdé ìlẹ́lẹ́dà tiẹ̀ ni àbí wò làbúrò máa ṣìtàn mọ́ èmi ò fẹ́ bẹ́ẹ̀. it's okay it's okay kí ló fẹ́ jẹ́ kí n ṣe ṣẹ́rin nǹkan tí mo fẹ́ ká ṣe ni wípé èmi àyìnbá ìsà àwọn ọ̀rẹ́ mi pẹ̀lú àwọn ọmọ wọn ẹ yíyan yòówù pa. <laughs> Hmm. fi on uh, my own part lẹ̀ owó mi ti dé my own part hmm, owó tí mo fún ẹ ìwọ àti part tiẹ̀ lọ ṣe birthday fọ́mọ ṣó ti tán. ẹnì ẹ ṣe mo ti sún jẹ́lẹ̀ kẹ́tọ́dé ṣé kí n lọ gbé wá. Ah, ìyẹn ni ọ̀la ó ṣe máa ma tún sọ̀rọ̀ oúnjẹ at this time tó mọ̀ pé mò ń lọ lé ṣé ti bá dọ́dọ̀ ìyàwó mi kí ni kí n sọ níbo ni kí n sọ pé mo ti róúnjẹ ẹ èmi ò lè jẹ oúnjẹ. bọ̀bọ̀ dáadé ẹni ọlá báwo lè ṣe máa ń sọ̀rọ̀ báyìí báwo lè ṣe máa ń sọ each time tí wọ́n ti gbóúnjẹ fún ẹni fẹ́ jẹ sọ pé ìyàwó ìyàwó ni mi láìkẹ́ mi ò láìkẹ́ ara ni ó jẹ́ kí n máa jẹ oúnjẹ náà náà. ok ok lọ gbé oúnjẹ náà wá lọ gbé wá má pa mí tó bọ́ jẹ́ ṣíbí méjì ni màá jẹ́ ń bẹ̀ ṣíbí méjì péré ni màá jẹ́ ń bẹ̀ lọ gbé wá. ṣíbí méjì ni màá bù. ẹ ó tẹ́ mi lọ́rùn ń bọ̀. Ire childhood friend mi ni. Hi. Hello. Ire Olúwa colleague mi nìyí a jọ ń ṣiṣẹ́ kan náà ni. Eh, ìyẹn ni pé lọ́ọ̀yà lẹ́yìn náà. nice to meet you. <laughs> mo wà mo wà okay. àjọ ọ̀rẹ́ mi ìwọ ni wọ́n rí ah. ṣé. jọ má bínú ọ̀rọ̀ ṣe lélẹ̀ ṣe àwọn ti tàn. no serious ṣé mo wá jálè jù ni. <laughs> àǹtí ẹ̀jẹ̀ má bínú ìṣòro mo ní problem kan mo ní client kan obìnrin ni woman yẹn ò ti fọkọ bọ̀ wọn àtọkọ yẹn ní problem fún wọn ní bímọ but woman yìí wá ó ń fẹ́ ọkùnrin kan níta ó lóyún fún yẹn ó wá gbé oyún yẹn wálé but the problem is pé woman yẹn sìn òun ni breadwinner family ẹ̀ ó wá fẹ́ will gbogbo property ẹ̀ tó ní ó fẹ́ wíìlì fún ọmọ tilé àti ọkọ tó fẹ́ síta fortunately for me máa yẹn mo meet ẹ ẹni tí mo mọ dáadáa ni problem tí mo wá ní sìn ni pé mo fẹ́ advice fún máa yẹn àbí kí ló feel. ẹ sórí iṣẹ́ wa yìí bó bá ṣe fẹ́ òun la ṣe máa bá wọn ṣe bó bá ṣe gbé wá òun la ṣe máa ṣe kò sí pé bóyá mi mọ̀ ẹ́ rí mi ò mọ̀ ẹ́ rí kò sí bẹ́ẹ̀ rárá èmi gan ní similar case lọ́wọ́ báyìí eh, client mi there's this lady called Adédọjà ó ní máa nǹkan tó fẹ́ síta máa yẹn níyàwó ńlé o ó dẹ̀ lọ́mọ ẹ̀ ọkàn eh, ìyàwó máa yẹn òun ló sọ ọ́ di èèyàn eh, mo dẹ̀ gbọ́ pé ìyàwó ẹ̀ ní fibroid wọ́n dẹ̀ ti ṣe operation pẹ̀lú operation náà complication ṣáà wà kó lè bímọ mọ́ ọmọ kan tó wá nílẹ̀ tẹ́lẹ̀ you know mistakenly I don't know ọmọ yẹn ọwọ́ woman yẹn ni kó ọmọ yẹn ti wá kò mọ̀ mọ̀ o eh, lady tí ó wá fẹ́ síta tó bímọ yẹn kí ti lady yẹn má bàa gbé ló ṣe wá bá mi gẹ́gẹ́ bíi lọ́ọ̀yà pé kí n advice òun kí n assist òun bóun ṣe lè rí nǹkan gbà fún ọmọ tóun bí torí ọkọ woman tó wà nílé yẹn gbogbo ariwo tó máa ń pa ni ìyàwó mi o ìyàwó mi ó ti love ìyàwó ẹ̀ jù kí ti woman yìí má bàa gbé ló dẹ̀ ṣe wá bá mi so iṣẹ́ wa yìí à ń láti ṣe bó ṣe fẹ́ nǹkan tó bá sọ fún wa òun la máa ṣe. ire ire olúwa. àbí. àbí kí ló ní mo wí. bẹ́ẹ̀ náà ni. torí ìdíṣẹ́ ẹni ló ti mọ ni lọ́lẹ̀. of course my dear friend. so you have to do it the way you're supposed to do it. ẹ àníyá rẹ òun ńlá lò. mi ò lè ṣe nǹkan tó ní ká ṣe láéláé ah, kí ló mi torí pé àwọn owó kí wàá mú ìyá ẹ ah, ah, mi lè ṣe. ayọ̀ kejì ṣé mo wípé títí ẹ gangan ni mo ròjú nínú gbogbo ọ̀rọ̀ yìí tó bá dáa fún eléyìí ó ti dáa fún èmi náà ó ṣe jẹ́ ká ṣe nǹkan tí bàbá yìí ní ká ṣe. ká tó rí obìnrin tí ó mú ẹ̀mí ìyá rẹ̀ lélẹ̀ nítorí kí ọkọ òun lè ṣe rere wàá gbọ́ ọ mọ̀dá o mọ̀ ọbọ̀ ni o kò tọ́jú rẹ̀. ire ire kí ló tún dé kí ló tún ṣe kí ló tún lè fẹkún fún ẹ à ń ṣe ọlọ́run náà ó mọ̀ pé bó ṣe ń ké ọgbẹ́ ọkàn ló jẹ́ fún mi a kì í ṣe ọlọ́run kò dẹ̀ sí nǹkan tọ́lọ́run ò lè ṣe oòrùn tó yọ lókè ó sì lè sa aṣọ pẹ́ ó ń bà mí lọ́kàn jẹ́ púpọ̀ ju bó ṣe ń ké <sighs> Ayọ̀dèjì ta ló ń jẹ́ Adédọjà. mo níta ló ń jáde dọjà. jọ torí Ọlọ́run jọ èṣù ní èkó tó bá fẹ́ ṣe fún mi ṣe fún mi tó bá fẹ́ pa mí pa mí pa mí mo dìsáàbù kó pa mí jọ torí ọlọ́run jọ ìyàwó mi jọ èṣù ni torí ọlọ́run torí ọlọ́run mi mọ̀ ọ́. Dìde. Torí ọlọ́run torí ọlọ́run mi mọ̀ ọ́. Mi mọ̀ ọ́. Ayọ̀dèjì wọ́ ó níyàwó síta débi wípé ó tún wá bímọ fún ẹ ah, ayọ̀dẹ́jì ó ṣe mí ó ṣẹlẹ́dà mi ó ṣe mí. dídé dídé pàmí dídé pàmí dídé. dídé mo ṣáà ní kò dìde. que eu entendi. Ṣé wọ́n sọ fún ẹ bàjẹ́ ni mí ni? Àbí wọ́n sọ fún ẹ pé mo máa pọ mọ́tò bí síta jẹ́ ní Ayọ̀dèjì? Àmọ́ pé gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n ọgbọ́n tó máa dá sí ló yẹ káwọn méjì máa wá Ayọ̀dèjì wá lọ bímọ síta ohun tí ẹ sọ fún mi. Ìkan tó tún mi jù bẹ́ẹ̀ ni Ayọ̀dèjì. Ah, you would know! ọmọ tiẹ̀ ọmọ tèmi náà ṣáàní ayọ̀dèjì ò sọ fún mi ò sọ fún mi kí ni mo ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ayọ̀dèjì ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe. kéde máa wo ó ti wù mí kí wá mọ̀ yín ti pé o dáàdì ẹni ọlá ni ò gbà ẹ wọ àǹtí kò ń ṣe pé mo wá láti wá dalẹ̀ yín rú láti wá rí marriage yín ká ṣàgbà wípé bó ṣe wọn lòun ló ń ṣọlá ẹ̀ and then ọkọ yín wọ́n nífẹ̀ẹ́ yín gidi gan-an ni because he's always talking about you ọ̀rọ̀ yìí ló máa ń jẹ́lé nínú gbogbo ìgbà. ire gbogbo àṣírí mi tí mo bò pamọ́ gbogbo ẹ̀ náà ló ti rí mi ò láṣìírí kankan mi mọ́ inú mi dùn pé o ti mọ ìyá Ẹniọlá àti Ẹniọlá ọkàn mi tó wúwo tẹ́lẹ̀ o ti fúyẹ́. sísè mi mi ì kúkú bínú sí ẹ nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ nǹkan tí mo kàn máa fẹ́ ká ṣe ni pé ká ṣera wa lóṣooṣù ọ̀wọ̀ káràtà má kò sí wa láàrin débi pé wọ́n á dájà sílẹ̀ láàrin wa. kí ni èjò mọ́. he's going to be two very soon. two years old. ọmọ tiẹ̀ ọmọ tèmi náà kúkú ni nǹkan tó kàn dùn mí jù ń bẹ̀ ni pé. ọpẹ́ iṣẹ́ ìyanu rẹ kò má dáwọ́ dúró mélòó ni mo kà nínú oore rẹ ọpẹ́ ni fọ́lùwà ọba títí láì. ọpẹ́ ni fọ́lùwà ọba títí láì. ọpẹ́ ni fọ́lùwà ọba títí láì. iṣẹ́ ìyanu rẹ kò má dáwọ́ dúró mélòó ni mo kà nínú oore rẹ ọpẹ́ ni f'Olúwa ọba títí láì. ọpẹ́ ni f'Olúwa ọba títí láì. ọpẹ́ ni f'Olúwa ọba títí láì. àṣìgbà ìlú yẹ kó ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ ni. ẹ̀wẹ̀ má bínú traffic ló fà. tó dẹ̀ mọ̀ pé kì í ṣe ibì kan là ń lọ ó ṣe à ń bọ̀ ní time báyìí. ṣe ti ṣe tán. mo ti ṣe tán ìwọ náà mo dúró dè náà. Um, ire ah báwo ni ire oh, ìyá Ẹniọlá ẹ káàárọ̀ ọmọ nǹkan ọ wà so ṣé ẹ ti rẹ̀dí ni. Eh, òun náà mo kún dúró de a ti fẹ́ máa lọ. ṣé mo ti fún wọn lówó. abẹ́ni ah, jọ̀wọ́ má bínú mọ̀ bọ́ máa já jọjẹ́ rẹ̀. mo ń bọ̀ wá. my dear èló ló fún. two hundred thousand. two hundred thousand. yeah just two hundred thousand. two hundred thousand is, is not just. Oh, uh-huh. we yẹn to kéré jù náà gbogbo nǹkan tá a máa gift items a máa ra oúnjẹ a máa ra aṣọ táwọn náà máa wọ̀ gift a máa fáwọn àgbàlagbà táwọn ọmọdé ń kọ́ tí mo calculate gbogbo ìpapọ̀ ni. èrè èrè májà máa ṣòwò àbáyọ májà kò mú àfọwọ́bà ọmọ o. àfọwọ́bà ẹni bòdì jẹ́ nǹkan ayọ̀ là ń let's give them the best. okay appreciate it. Ọ̀dọ̀ bàbá yìí ló mọ̀ ó ti wọlé màá lọ bá wa fowó sí ṣe ti bọ̀. Ẹ ṣe. Yóò à ń dúpẹ́ ara ẹni náà. Ire. Yẹ. Fifty thousand naira nìyẹn. I hope it's gonna be okay. Yes, ó ṣe gan. Ó ṣe máa dé. Ẹ ṣe. Ẹ jẹ́ ọ̀nà lọ do better than that. Mm. máa gbàgbé tàwọn boys náà so pé báwọn méjèèjì bá ṣe wà lẹ́gbẹ̀ẹ́ kan Our daddy number. máa wà lẹ́gbẹ̀ẹ́ kan you go dey take care of yourself. Yeah? náà ni. ẹ of course ṣé bàbá kọ́là tó bá wọlé sí ìyàpá máa wọlé. ah and this is gidi gidi colourful ìyẹn ńkọ́ T shirt. wa ní t-shirt yẹn. ele t-shirt ele ele ele. Mm. ṣo láìkì yẹn ìyẹn ọkọ t-shirt yẹn. Um, I think um, ele mamu ele mm-hmm. àti ẹ bá amúlẹ̀ yẹn bá yọ ilé náà jáde. ilé yàrá. ẹ bàtà yìí. Ah, ṣé adéjọjà pampers nǹkan. Ah, of course samara yẹn náà. ok ó ga o. nǹkan tiẹ̀ fẹ́ ra toys fún gbogbo ṣebí a ti get everything ta fẹ́ǹsì so kò jẹ́ kò jẹ́ ká tètè máa lọ sódà mi lọ́ra àwọn gift items ẹ máa fáwọn ọmọ kéékèèké àti oúnjẹ ó yẹ kó wá pàkẹ́ kẹ́dẹ̀ fún wa ní bíl náà okay don go sub kutu pọ̀hún ẹni adé na don go sub kutu pọ̀hún na àti ṣe bí ọyẹ ṣàrí ọyọ ṣe bí ìdàgbẹ́ right, give yourself a big round of applause. All right, gbogbo àmà jáde ń sìn, àmà àyà picture pẹ̀lú celebrant. Ó yẹ máa bọ̀, ẹ máa bọ̀, my boy, bọ̀ wájú báyìí. Everybody, everybody. All right. Any, any, any boy. Say cheese. Níbo lè lọ láti ẹ̀kọ́? Ẹ ẹni sùúrù any sùúrù ẹni sùúrù. Ṣé rí nísìnyí a fẹ́ rí ìyá àti bàbá àtọmọ wọ́n máa take photograph ní sìn ṣe wá rẹ̀yìn tí wá wà lẹ́yìn sí o ẹ jọ ẹ lọ bá wa jókòó ẹ pàtẹ́wọ́ fúnra yín. ẹ ṣe lọ. ó yá jọ ìwọ kí ló ń wò ìwọ ń kọ́ kí lẹ́yìn dúró de ẹ kúrò síbẹ̀ ẹ̀já rẹ. Ayọ̀dèjì mo lò ya tèmi fún ẹ láti fi jẹ́ èèyàn láyé ìjẹ́ ìwọ mọ̀ pé ọgbẹ́ ọkàn ló jẹ́ fẹ́ mi ìwọ wa bọ́ síta ó wá ń fẹ́ yàwó débi pé wọ́n ń bímọ ìwọ ń buyọ̀ sójú ọgbẹ́ tèmi ayọ̀ ayọ̀ kí ni mo ṣe fún ẹ. pẹ̀lú bó ṣe mọ ogun nǹkan tó ṣẹlẹ̀ bó ṣe mọ ogun nǹkan tó ṣẹlẹ̀ sí mi jẹ́ wá sọ fún ẹ o ò ní jèrè ọmọ yìí ayọ̀ ti tọ́nu lé ẹ̀ látẹ̀lé ìlọ tàbá dọ̀run àátúnyàn. ẹni ọlọ́run ẹni ọlọ́run. iṣẹ́ ìyanu rẹ kò má dáwọ́ dúró mélòó ni mo kà nínú oore rẹ ọpẹ́ ni fọ́lùwà ọba títí láì. ọpẹ́ ni fọ́lùwà ọba títí láì. ọpẹ́ ni fọ́lùwà ọba títí láì. iṣẹ́ ìyanu rẹ kò má dáwọ́ dúró mélòó ni mo kà nínú oore rẹ ọpẹ́ ní fólúwa ọba títí láì. ọpẹ́ ní fólúwa ọba títí láì. ọpẹ́ ní fólúwa ọba títí láì. iṣẹ́ ìyanu rẹ̀ kò má dáwọ́ dúró. lélọ́yà ọ̀ka nínú oore rẹ̀. ọpẹ́ ní fólúwa ọba títí láì. kà nínú oore tó ṣe fún wa nílò ọlá òròyìn nínú iṣẹ́ ìyanu rẹ̀ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú àmọ́ orí ọ̀fẹ́ rẹ̀ bàbá á láàyè o.